الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أقني فون الله سبحانه وتعالى الذي أحيانا بعدما أماتنا وإليه النشور ọba tí a dúpẹ́ fún òun lọba tí ó jí wa wa ilayhi nushur a ti jẹ́rìí pé dájúdájú ọ̀dọ̀ ọlọ́run ọba náà ni a máa padà sí. anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú ọ̀rọ̀ ẹ̀ wípé mọ̀nìtàkfàrọ̀ lilmu'minina walmu'minat ó ní ẹnikẹ́ni tó bá máa ń tọrọ àforíjì fún àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin

ìlọ́po mẹ́wàá ni ọlọ́run ọba máa fi ń sílẹ̀ nínú hadithi yìí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bó ṣe yẹ ká máa bá onígbàgbọ́ òdodo ká máa bá lò ọlọ́run ní afanaja'alu muslimina kal mujrimin ọlọ́run ní ṣe afẹ́ gẹ́gẹ́ bá ṣe ń ma lakum kayfa tahkumun ẹni tó bá ń gbé mùsùlùmí tó ń gbé mòmìnì tó ń gbé sẹ́gbẹ̀ẹ́ kèfèrí irú ẹni yẹn ìdájọ́ tí ó burú ló ń dá torí wípé láyà sáwúwún wọn kì í ṣẹgbẹ́ láyà sáwì asáàbù náírì wà asáàbù ìjànà àwọn èrò ọ̀nà àti èrò àlùjànnà wọn kì í ṣẹgbẹ́ asáàbù ìjànà ti húmùlì fàìzùn àwọn ọmọ àlùjọ náà tẹ rí yẹn àwọn ìjọ àlùjọ náà tẹ rí yẹn homolifa izun àwọn lolóríire àwọn ni wọ́n ṣàṣeyọrí tí wọ́n ṣàṣeyege àwọn tí wọ́n máa wà àlùjọ náà òun ni àwọn onígbàgbọ́ òdodo ẹ̀rí pàlọ́bì sallallahu alaihi wasallam ti sọ fún wa pé la tadkhulul jannata hatta tu'minu ànábì ní ẹ̀lẹ́ wà àlùjọ náà àyàfi kẹjọ nígbàgbọ́ òdodo májẹ̀mú ni. Àyàfi, pé kí èèyàn tó láǹfààní àti wàlùjọ́ náà ó gbọ́dọ̀ jẹ́ tó ní ìgbàgbọ́ àwọn tó wájú nígbàgbọ́ yìí ànábì sallallahu alaihi wasallam ó ń gbẹ wá ló ń gbẹ pé ká fi dáadáa bá wọn lò ahya'un minhum wal amwat àwọn tó jókòó nínú wọn àtàwọn tó ń ṣẹ̀mí a máa tọrọ àforíjì fún wọn ìṣesí yìí nìṣe àwọn màláìka ọlọ́run wa yastaghfiruna lillazina amanu ọlọ́run ní àwọn màláyíkà wọ́n máa ń tọrọ àforíjì fáwọn onígbàgbọ́ òdodo bóyá ńgbà táwọn onígbàgbọ́ òdodo yẹn wà láyé ni àbí nígbà tí wọn ò sí láyé mọ́. ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما wọ́n máa tọrọ àforíjì fáwọn onígbàgbọ́ òdodo wọ́n á sì máa sọ pé olúwa wa o وسعت كل شيء رحمة وعلما ìwọ náà ọba ìmọ̀ rẹ àánú rẹ ó rọ kiri ká gbogbo ẹ̀dá pátápátá fáfíìr lilladhina amanu wá foríjì àwọn tí wọ́n ní ìgbàgbọ́ wà tábà ẹ̀hùn sẹ̀bíìlà tí wọ́n sì ń tẹ̀lé ojú ọ̀nà wọn náà ọba wà kíhìm àdáàbà lè jàhìm ìwọ ọlọ́run wá là wọ́n kúrò níbi ìyà náà àdúrà àwọn màláìkà nìyẹn tí wọ́n máa ń tọrọ fún àwọn onígbàgbọ́ òdodo wọ́n á máa tọrọ àforíjì fún wọn wọ́n á sì máa sọ pé olúwa wa o ìmọ̀ rẹ àánú rẹ ó rọ kiri gbogbo nǹkan fàkìtìrì lẹ́dínà àmánù bá wa ṣàforíjì fáwọn onígbàgbọ́ òdodo wàtábà ẹ̀hùn sẹ́bíìlà àwọn tí wọ́n ń tẹ̀lé ọ̀nà rẹ̀ wàkìhì màdàbà jahim báwa làwọn kúrò níbi ìyáná wàkìhì musayyi'at ìwọ náà wá bá wa ṣọ́ wọn kúrò níbi gbogbo sayyi'at gbogbo tó ń jáburú wàá máa ń tẹ́kì sayyi'at sayyi'at faqad rahimta torí pé wọ́n náà wọ́n bá ẹnikẹ́ni tó bá ti là kúrò níbi aburú faqad rahimta ìwọ náà o ti kẹrù ẹni bẹ́ẹ̀ kọ́nà má ṣe ìtẹ́ ẹnìkọ̀ọ̀kan wa àdúrà àwọn màláìkà nìyẹn fún gbogbo ẹni tó bá gbàgbọ́ àwa náà ti rí fágolò iman ọlá ti ń bẹ fún iman ọlá ti ń bẹ fún ká ní ìgbàgbọ́ ẹni tó bá ti ní ìgbàgbọ́ ìyànà olùdáàwà tẹlmàláìkà irú ẹni bí a ní àǹfààní sí àdúrà àwọn màláìkà wàyànà olùdáàwà tẹrọsùn a tún láǹfààní sí àdúrà ànábì muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run ọba pa ànábì láṣẹ ó ní fa'lam annahu la ilaha illallah ọlọ́run lọ ní ìgbàgbọ́ lọ́mọ ìmọ̀ àmọ̀dájú pé kò sí ọba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi ọlọ́run ọba Allah wà tẹ́fìr wà tọrọ àforíjì máa ṣe sikfar forí ara rẹ sì máa tọrọ àforíjì fáwọn onígbàgbọ́

ọlọ́wọ́ á gẹ̀ wọ́n àwọn màláìkà wọ́n máa tọrọ àforíjì fún wọn wọ́n tọrọ ìkẹ́ fún wọn bó ṣe jẹ́ ń pa wọn tí wọn gbọ́ náà wọn bá gbọ́ la'anahumullah ọlọ́wọ́n máa bínú sí wọn máa ṣẹ́bi ilé wọn wà màláìkàtù àwọn màláìkà ọlọ́run náà máa bínú sí wọn á máa ṣẹ́bi wọn gbogbo ọmọ ẹ̀dá èèyàn náà máa ṣẹ́bi ilé àwọn tí wọn bá gbọ́ kọ́nà ọba kó ṣe wá ní onígbàgbọ́ òdodo kó sì jẹ́ ká lè kó oore ìjẹ́ onígbàgbọ́ òdodo nílé ayé tá a wà kò sí tó lóore bí kéèyàn jẹ́ múmin ọlọ́wọ́n bá ní mọ̀nà àmìlà sọ̀ọ́líṣà ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ olóore mìǹzákàrínà òǹtà bóyá ọkùnrin ni àbóbìnrin ni wàhúwa múminún pẹ̀lú májẹ̀mú pé ó wá gbọ́ náà ń gbọ́ ẹlòmíì ń ṣiṣẹ́ olóore ṣùgbọ́n kò ní ìgbàgbọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣiṣẹ́ olóore tó nígbàgbọ́ yẹn falanu ìyànáhu hayatan tayyiba ọlọ́run la máa jẹ́ kí wọ́n ṣẹ̀mí ìṣẹ̀mí rere ìṣẹ̀mí ìfọkànbalẹ̀ ìṣẹ̀mí ìgbádùn wàlá najziyannahum bi ahsani alladhi kanu ya'malun tó bá wá di ní ọ̀run àá san ní ẹ̀san ẹ̀san tó lọ́lá tó lóore ju iṣẹ́ tí wọ́n ṣe ní ayé lọ ló fi jẹ́ pé mi àti a ní láti ṣègbìyànjú lórí ẹ̀mí wa pẹ̀lú wípé báwo ni ìmánì wa la ṣe dúró déédé wà ní ìmánu yazidu wa yankus ìmánì sì ni ó máa ń lọ sókè ó máa ń wálẹ̀ ni yazidu bi tọ́à ìmánì a máa lọ sókè pẹ̀lú máa tẹ̀ láṣẹ ọlọ́wọ́n ọba wa yankusu bil ma'siyah sì máa wálẹ̀ pẹ̀lú ìmáṣẹ ọlọ́wọ́n ọba mùsùlùmí gbọ́dọ̀ máa wòye sí àwọn àsìkò wo ni mo máa ń tẹ̀lé ọlọ́run ni mo máa ń gbọ́rọ̀ sọ ọlọ́run ọba lẹ́nu àwọn àyẹ̀wò ni mo máa ń wà tó jẹ́ pé tí n bá wà ń bẹ̀ mo máa ń gbọ́rọ̀ sọ ọlọ́run lẹ́nu ìmọ̀nì mi máa ń lékún àwọn ìṣesí wo ló jẹ́ pé tí bá ti ń ṣe ìmọ̀nì mi máa ń lékún kó wá dún ní mọ́rú àwọn àyè yẹn kó dún ní mọ́rú àwọn àsìkò yẹn kó dún ní mọ́rú àwọn ìṣesí yẹn mùsùlùmí ó tún gbọ́dọ̀ máa wo ẹ̀mí ara àwọn wo ni ó jẹ́ pé tí bá ti wà pẹ̀lú wọn ìmọ̀nì mi máa ń lọ sílẹ̀ ni ìṣesí mi máa ń burú sí i ni ẹ̀mí mi máa ń bàjẹ́ sí i ni àwọn àsìkò wo ló jẹ́ pé ímọ́nì mi máa ń lọ sílẹ̀ àwọn àyèwò ló jẹ́ pé tí bá ti wà ń bẹ̀ èmi náà máa ń rí lórí ẹ̀mí mi pé mi kí ìgbàgbọ́ mi sọ́nà ọba máa ń fúyẹ́ ìkan nínú àwọn sọ̀hábà ànábì sallallahu alaihi wasallam Hanzala ó sọ fún àbú ó pàdé Abubakar ìjọ kan ó lóun lọ sọ́dọ̀ ànábì Abubakar radiyallahu anhu sọ pé kí ló dé ó ní mo ṣàkíyèsí pé tí n bá ti ń bẹ pẹ̀lú àwọn ará ilé mi tí n bá ti wà nù lé ìmọ̀ọ́nì mi máa ń lọ sílẹ̀ tí n bá wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ìmọ̀ọ́nì mi máa ń ga sókè Abubakar bá ní à bó ṣe wí jẹ́lẹ̀ yìí ló ṣe máa ń ṣe mí náà fàháyà ń bí náà ila rasulillah jẹ́ ká lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà tó dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wà kọ́sọ̀ àlẹ́yìn kọ́sọ̀s wọ́n ṣàlàyé gbogbo tó ń ṣẹlẹ̀ sí wọn fún ànábì sallallahu alaihi wasallam ànábì ní hakaza. hákàdà ó ní bọ́rọ̀ ṣe máa ń rí yẹn sáà fà sáà àwọn ìgbà míì ìmọ̀ ni àlọ sókè ìgbà míì àlọ sílẹ̀ ànábì sallallahu alaihi wasallam wá sọ fún wọn wípé ṣe rí gbà tẹ máa ń wà pẹ̀lú mi tí mọ́ ni yín máa ń lọ sókè yẹn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni mọ́ ni yín ṣe máa ń wà ń gbogbo ìgbà ni àwọn màláyíkà tó wà ń lu Mọ̀dínà wọn bá máa bọ̀ yín lọ́wọ́ báyìí ẹ̀ èèyàn wá gbọ́dọ̀ máa wòye sí kí ni tó máa ń jẹ́ kí mọ́nìyàn lọ sókè àwọn àsìkò wo ni mọ́nìyàn máa ń lọ sókè àwọn àyè wo ló máa ń jẹ́ kí mọ́nì wá lọ sókè gbogbo ẹ̀ la gbọ́dọ̀ máa mójútó Abubakar àti Hanzala wọ́n ní táwọn bá ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ìmọ̀ni àwọn máa ń lọ sókè béèyàn bá ti ṣàkíyèsí pé ah, lágbájá ti bá wà pẹ̀lú ẹ̀ báyìí àwọn ọ̀rọ̀ tí máa ń sọ lẹ́nu ó máa ń jẹ́ kí ìmọ̀ni mi kó lọ sókè ni a ní láti máa rí pàǹdó àsìkò tó pọ̀ pẹ̀lú irú ẹni bẹ́ẹ̀ àwọn èèyàn tó jẹ́ pé ti wà pẹ̀lú wọn ìmọ̀ ni wa máa ń lọ sísàlẹ̀ a ní láti máa sá fúrú àwọn ẹni bẹ́ẹ̀ ọba àlékè ọlá kó má ṣe ṣe ìmọ̀ ni wa ní gbogbo gbà kọ́lọ̀ kó fi wá ṣe kó ń dáadáa وبلا الشرك والمشركين ودمر أعداء الدين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين